wọ́n á fẹ́ bẹ̀ yín àwa tá wà ń bí lálẹ́ kó ṣeé ṣe ní ìwà mi láti máa promote àti láti gbọ́ géèjì Yorùbá culture for everywhere. ṣé mo ti jáde ọ̀dà bá ti ṣe bí ìlérè gbogbo ohun tá a bá tó bá fẹ́ yóò bá gbà nípa níbi tí a máa fi àwọn ìjọba bá a. ibo la fi gbogbo civility wá sí culture of probity tá a ní. Us had a fine artistic and a fine political tradition rendered through sculpture and architecture using bronze, wood, stone, terracotta, and brass. Such was the quality of the work that when Leo Frobenius, the German ethnographer, came across the Ife bronze and terracotta sculpture, he was convinced that he had discovered the treasures of the mythical lost city of Atlantis. Later research proved him wrong. These were actually the works of 12th to 15th century AD Yoruba craftsmen. But beyond and yet inherent in the splendor and beauty of the artworks and the genius of artists are the histories and stories of our people. ìbàdàn gbàlejò university of ìbàdàn pàápàá wọ́n mọ̀ pé àwọn gba àlejò pàtàkì nígbà tí igbákejì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ọ̀jọ̀gbọ́n yẹmi òsínbàjò tí wọ́n ṣe tí wọ́n wá láti ṣe ìfilọ́lẹ̀ fún ibùdó àgbáyé fún gbogbo ìmọ̀ àṣà èdè yorùbá lákòótán sí inú university of ìbàdàn kí wọ́n tó dé àwọn àlejò ti lọ rẹpẹtẹ kábíyèsí aláàfin pàápàá wọ́n ti wà níkàlẹ̀ gbogbo àwọn ọmọ Yorùbá nílé lóko ni wọ́n ti pé sínú ibùdó tí wọ́n ti ṣe ìfilọ́lẹ̀ náà ṣùgbọ́n kí ni ibùdó ìmọ̀ àṣà èdè ti Yorùbá tí à ń sọ yìí kí ó yẹ ká fi àwòrán kan hàn tí Túndé Ọládìméjì àti àwọn ẹgbẹ́ tí wọ́n kó papọ̀ lórúkọ inseyac international center for yorùbá arts language and culture. sì ní àfojúsùn ọjọ́ iwájú tó dára. Láti ìgbà ìwásẹ̀ ó ní Yorùbá ti ní ètò tó ní í ṣe pẹ̀lú bí a ṣe ń gbé ilé ayé ètò òṣèlú ètò ìlera ètò ìmọ̀ ìjìnlẹ̀ ètò ọgbọ́n àtinúdá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ǹjẹ́ kò wá ní jẹ́ nǹkan pàtàkì ká ṣe ìpamọ́ àti ìṣelọ́jọ́ àwọn nǹkan wọ̀nyí. Elédùà á jẹ́ kó ṣeé ṣe torí pé yóò gbé àṣà àti ẹ̀sìn wa lárugẹ ní gbogbo àgbáyé ọ̀nà kejì yóò jẹ́ ká ní ibi tí a fi lè máa fi kọ́ àwọn èèyàn tó ń bọ̀ lẹ́yìn wa ní ẹ̀kọ́ tó yè kooro lórí ìtàn àṣà àti ìṣesí àwọn ọmọ Yorùbá ẹlẹ́kẹta yóò fún wa ní àǹfààní láti sọ díẹ̀ nínú bí tá à ń pè ní ọmọlúàbí ó yẹ lè fẹsẹ̀ rinlẹ̀ tí ó dẹ̀ tún jẹ́ wípé àwọn tó bá ń wo ọmọlúàbí yẹn á lè máa lo nǹkan tẹ́ dálẹ̀ láti máa sọ̀rọ̀ ń pa wọn láti máa kán fi lè máa gba àwọn tó ń bọ̀ lẹ́yìn ní ìyànjú ó dàbí ìgbà tí èèyàn gbin igi kan igi kan tí èso wà lórí ẹ̀ a máa kọ́ dúró tó bá bọ́lẹ̀ a lọ ṣàǹbí tá a bá tún gbin míì síbẹ̀ tó bá bọ́lẹ̀ a lọ ṣàlọ́n ṣùgbọ́n nísinsìnyí gbogbo nǹkan tó jẹ mọ́ àṣà èdè ìmọ̀ Yorùbá ó máa papọ̀ sí ojú kan náà àwọn ọ̀jọ̀gbọ́n bíi pẹ̀sọ̀ Tóyìn Fálọlá ti sọ pé ìgbà tá a wà yìí ó ti bọ́ sí ìgbà ìmọ̀ wọ́n tún sọ wípé ó dàbí ẹni pé n tí wọ́n ń pè ní knowledge economy àsìkò ẹ̀ ti dé báyìí nítorí ẹ̀ gbogbo nǹkan táyé Yorùbá ní tí àwọn baba ńlá wa ti jogún fún wa àsìkò tó láti wá padà sí inú ẹ̀. ohun tó fà tó dẹ̀ mú ìmí wá ń bẹ̀ ni wípé ìgbà kan tá à ń ṣe ìwádìí ní ọdún 2013 ọdún náà fẹ́ parí ńgbà yẹn àwa fẹ́ ṣiṣẹ́ kan lórí amalgamation eh, ìpapọ̀ nàìjíríà àfẹsẹ̀ yẹn lórí ẹ̀ torí gbà yẹn ló fẹ́ pé ọgọ́rùn-ún ọdún ìrònú yẹn wá wáyé ń gbà yẹn pé ah tí eh, a bá rí irú nǹkan báyìí a lè ṣe fúnlẹ̀ yorùbá pé tá a bá ṣe fúnlẹ̀ yorùbá ká fi ṣe bùdó kan tó jẹ́ pé gbogbo ohun téèyàn bá ń wá lórí ìmọ̀ àṣà èdè àti ìtàn yorùbá kó jẹ́ pé ó máa bá a ní bùdó yìí nǹkan tí mo rí gẹ́gẹ́ bí iṣẹ́ tèmi bí ẹni tó ń pìtàn tó ń lo sinimá àti mídíà ó ti di ilé ó máa wà níbẹ̀ tó fi jẹ́ pé a máa ń sọ̀rọ̀ pé ẹ̀ka ní film village nínú nǹkan tí ó wà nílẹ̀ film village máa wà níbẹ̀ gbogbo a máa papọ̀ sójú kan náà àti wípé àwọn a sọ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ó yẹ kí Yorùbá ní nǹkan tá à ń pè ní team bíi igbó olódùmarè igbó irúnmọlẹ̀ àti igbó elégbèje ó máa wà níbẹ̀ tó bá dẹ̀ wà níbẹ̀ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún àwọn ọmọ wa ló máa rí iṣẹ́ níbẹ̀ tẹ́ wọ́n kàn lọ sílé ìwé wọ́n ṣe kò ń ṣe eré ìtàgé nìkan ni sinimá tó bá sọ pé ẹ jẹ́ ká lọ wo ibùgbé bàbá onírùgbọ̀nyẹ ọkẹ àwọn tí ò tí ì ríṣẹ́ nínú àwọn tó jáde yunifásitì àwọn náà náà máa ṣe òrùngbọ̀n síbẹ̀ tán máa jókòó tí àwọn tó máa wá látòkèrè máa wá wọn máa san dọ́là láti wá wò wá ni. lójú tèmi wọn á ní ibi táwọn kòwé sí táwọn òyìnbó ń pè láìbírì tó jẹ́ pé táwọn ọdẹ bá ń lọ wọn lè máa sọ wọn lè rí ibi táwọn ti kà ń pa tán fẹ́ mọ̀ wọn lè gbọ́dọ̀ ní virtual táwọn pè ní virtual library tó jẹ́ pé ẹjọ́ wa fẹ́ kàwé fẹ́ pọ̀npa Yorùbá á kàn lọ a lè lọ wo nǹkan tó ń fẹ́ mọ̀ ń bẹ̀ ní kíákíá. àwọn ìyẹ̀rẹ̀ ifá àwọn ẹ̀sà àwọn ṣàngó pípè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lóríṣiríṣi ní fọ́nránfọ́nrán gbogbo ẹ̀ ni mo mọ̀ pé wọ́n á ká síbẹ̀ táwa níbẹ̀ òfin tó mú ẹlẹ́yà ló mẹ́gùn nígbà tí lítírẹ́ṣọ̀ àpilẹ̀kọ ni ẹ bèrè nísìn tó ti ti ara lítírẹ́ṣọ̀ alóhùn wa nípa ìmọ̀mọ́kọ̀ tó ti sun jáde ṣe mọ̀ pé àǹfààní láti kó iṣẹ́ àwọn àgbà òǹkọ̀wé tó ti wà ṣáájú àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ ń dìde náà gbogbo làwọn bòyẹ kan kó pamọ́ síbẹ̀ o torí pé ìrírí fi hàn pé tẹ́ ẹ bá fẹ́ mọ̀ nípa àṣà àti ìṣe àwùjọ kan dáadáa ẹ lọ sínú literature wọn. tí ó bá di òun tán a máa ní odidi ibi tí wọ́n ń pè ní tí wọ́n ń pè ní museum ibi yàrá kó yàrá ìkó nǹkan ìṣẹ̀ǹbáyé sí ẹ máa ní ọ̀wọ́ ìyẹn lásán pé àwọn nǹkan wa tó jẹ́ nǹkan àtijọ́ ẹ máa tẹ bá ti wọ̀ tẹ máa bá níbẹ̀ ibi tí iṣẹ́ tiwa wà ní láti mú irú kíní yìí ká fi ka ka mú ka jẹ́ alárìnà láàrin irú àwọn èèyàn bẹ́ẹ̀ àtàwọn tó fẹ́ rà àtijọba pé ìjọba ẹ gbọ́dọ̀ ṣèrànlọ́wọ́ fún wa lórí àwọn nǹkan báyìí báyìí a fẹ́ níbì kan tí wọ́n ń pè ní a lè kò sí gbó tá a lè pé nínú kinní yìí artificial zoo la pè kí nìdí tá a pè ní artificial zoo tàbí pé igbó bí wọ́n yá gbó Olódùmarè la pè bí wọ́n yá gbó orúnmalẹ̀ ni pé nínú. Um, èdè Yorùbá àti àṣà wa àwọn igi àtewé tá à ń rí yẹn wọ́n kó oríṣiríṣi nínú ẹ̀ tí àwọn àgbà bá dúró wọ́n lè pe à tí ọmọdé bá dárí sapá apá ló ń pa tọmọdé bá dárí sọ̀rókò á kòkò nà tọmọdé bá dárí sorúrù wọ́n á rò pé ẹ̀ wálé látòkò ọmọ tó bá tí ò bá máa pa kí ló kàn tí ò dẹ̀ mọ eh, ìrókò tí ò mọ ohun tó ń pè ní orúrù àbí tí wọ́n bá ní apá ọmọdé ò ká gi oṣè oṣè wọ̀ yẹ̀bí ń gbọ́ ọmọdé bá mọ gi oṣè ni nígbà tí ò bá mọ̀ kí ni àwọn nǹkan yìí tí a bá gbin àwọn kinní sínú àwọn igbó àtọwọ́dá tá à ń sọ yìí à á lè à á lè wá fi à á lè kọ orúkọ à á lè kọ iṣẹ́ tí kọ̀ọ̀kan ṣe à á lè kọ òwe tó bá kọ̀ọ̀kan mu sí lára. ààbọ̀ Yorùbá láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ a rí i pé wọ́n ní ètò báwo ṣe máa gbé ọgbọ́n ìmọ̀ àti àṣà fún àwọn ìran tó ń bọ̀ ṣebí wọ́n ní òòṣà tá a bá ń ṣe tá ò fi hàn ọmọdé kò ní pẹ́ parun. ó máa ní ipa tó pọ̀ gan nítorí á jẹ́ kí àwọn èèyàn mọ ibi tí a ti ń bọ̀ á jẹ́ kí àwọn èèyàn mọ ibi tí a dé lénìí á wá jẹ́ ká ní àfojúsùn fún ọjọ́ ọ̀la púpọ̀ nínú àwọn èwe èwò yìí títí kan rúwa ẹ̀ gan ló jẹ́ pé àwọn nǹkan tí ó jẹ́ ti ìṣẹ̀ṣe tí àwọn baba ńlá wa tí wọ́n fi ń gẹ́ Yorùbá nígbà náà tí wọ́n sì fi ń gbègbè ayé tó rọrùn kí wọ́n tó gbé àtẹ̀yìntà àfojúrí àtẹ̀yìntà àfojúrí dé ó ní bí Yorùbá ṣe ń gbègbè ayé wọn tí wọ́n sì ń gbádùn tí wọ́n sì ní ìtẹ́lọ́rùn ṣùgbọ́n nípasẹ̀ ìmọ̀ mọ̀ọ́kà ìmọ̀ mọ̀ọ́kọ́mọ̀ọ́kà àti nǹkan tá à ń pè ní ọ̀làjú tí n bá lo èdè òyìnbó mo fi ọ̀làjú yẹn sínú sínú àkámọ́ torí pé àìlè sọ pé àwọn àwọn òyìnbó náà mọ́ làjú wá àwa náà ti làjú níbi tó ní kálukú làjú tiẹ̀ sí ló lè fẹ́ yàtọ̀. nǹkan kan tó yẹ kí gbogbo Yorùbá jọ ṣe lélẹ́yìí orin kan àjọkọ ni oúnjẹ kan àjọ jẹ ijó kan àjọ jó ìjà kan àjọ jà látìgbà yẹn lọkọ̀ mi ṣe balẹ̀ ni pé yorùbá kò lè run nílẹ̀ yorùbá torí kò run ló ta tí kò bá run níta ìbílẹ̀ kan ti máa wá láti wá wo bó ṣe rí nítorí ẹ̀ ni ibùdó ìṣe ṣe pàtàkì tí mo rò pé gbogbo yorùbá ló ń láti dá sílẹ̀. orin kan àjọkọ bíi ìlù kan àjọlù ijó kan àjọjó bí ìran kan àjọwò bí ilé kan àjọgbé bí òrìṣà kan àjọbọ bí oúnjẹ kan àjọjẹ bí èpè kan àjọṣẹ́ bí ire kan àjọwú bí ọ̀fọ̀ kan àjọpè bí oògùn kan àjọsà. tó wọ́n ní tí ọmọdé bá ṣubú á wò wájú tí àgbà bá ṣubú á bojú wẹ̀yìn ẹ ò ṣe jẹ́ ká sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan ká lè ní ìtẹ̀síwájú tó gbọ̀ngbọ́n Oòduà á o ire gbogbo. <laughs> yorùbá ẹ kú àlejò gbogbo ayé ló ń rọ́bọ̀ tí wọ́n ń bọ̀ wá wò wá ohun Túndé Ọládìméjì lẹ́gbọ́n yẹn òun àti àwọn ẹgbẹ́ ni wọ́n ṣe àkójọpọ̀ dọkumẹ́ntì ti àwòtán yẹn kò tí ì tán nítorí a máa máa bùn bọ̀ à ń mẹ́yẹ bọ̀ lápò díẹ̀díẹ̀ ni gbogbo tó ṣẹlẹ̀ níjọ́ yẹn àti ṣe jáde gbogbo ọ̀rọ̀ ìṣítí gbogbo orin ijó bá ṣe dára wa lára yá ó tún dìgbà míì àwọn tó kópa ní SM Productions nínú ẹ̀ gbogbo tí mo dẹ̀ ń sọ yìí náà ní abẹ́ àkóso Aláròyé tẹlifíṣàn ni èmi fúnra mi pàápàá ẹni Túndé Kèlání TK tí mo lè sọ pé Inseyak Studio two láti sìn lọ iṣẹ́ ti dé o gbogbo àná la máa ṣe ó dìgbà kan náà. ọ̀pọ̀ wo